وخير لهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba atọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún anábíwá Muhammad bákanáà kí ọlọ́run ọba alékiọlá kó bá kẹ́ gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tó bá tẹ̀lé wọn lórí dáadáa mo kí gbogbo àwọn mọ̀ṣáyé wa tí wọ́n wà ní ìkàlẹ̀ láì dá ẹnì kankan sí ọlọ́run ọba alékiọlá tó jẹ́ kárí wọn pẹ́ lórí dáadáa ọba tí ó ṣe wọ́n ní sábà bí ìtọ́nisọ́nà àìní ìmọ̀ ṣe mọ́ kọ́nàbà sánà wá tààlá kó mọ́ fi ṣe àdánwò fún wa bákan náà ó kí gbogbo àwọn ọmọ ìyá lọ́kùnrin àti lóbìnrin tí a ń gbìyànjú láti lékún ní àgbọ́yé ẹ̀sìn láti tẹ̀lé tọ́nà ọba alékẹ́ ọlá sọ àti tí a nígbà Muhammad sallam tí ó pè wá sí abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ìmọ̀ àmàlù kọ́lọ̀n kí ó fi tàwa lọ rẹ̀ ìmọ̀ tí a ń kọ́ yìí kọ́lọ̀n wọn jẹ́ kó jẹ́ okùn fa burú fún wa lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama inshallah ta'ala ohun tí a máa gbé yẹ̀wò gẹ́gẹ́ bí àwọn sheikh wa al-ustaz kamaldin habiba allah ta'ala bí wọ́n ti sọ onáà ni tó ní ṣe pẹ̀lú ta'adudu zawjat ahkamuhu wa dawabituhu wa manafi'uhu ìfẹ́yàwó jẹyọ kan kí ni ìdájọ́ rẹ̀ bákan àwọn nǹkan wo àǹfààní wo ni àwa fẹ́ rí mbẹ̀ abẹ́lẹ́ ọba sọ́nà àtàlá gbogbo tí a bá sọ lórí àkọlé ọ̀rọ̀ yìí kọlọ́jẹ́ kó ṣe àǹfààní fún wa tí a bá wò ní àárọ̀ àwọn ṣéèkù wa Abdurrauf Ballo hafizahullah ta'ala wọ́n bá wá sọ̀rọ̀ lórí ìgbéyàwó àtàwọn àǹfààní ẹ̀ ẹ̀rí pé nígbà tá a rí àǹfààní ìgbéyàwó inú kálukú wa náà ń dùn ẹni tí ò tí ì fẹ́yàwó gan-an ó fẹ́ lè jáde lójú ẹsẹ̀ láti máa wá kíni láti máa wá tí bá àǹfààní ẹ̀ ṣe pọ̀ tó rè nígbà tí àwọn ṣẹ́kọ̀ọ́ wa abdul barakat al-ustaz abdulgani jumaa hafizahullah ta'ala tí wọ́n bá wa sọ̀rọ̀ ìwọ̀ tó wà lórí káfẹ́yàwó àti fẹ́yàwó tẹ́jọ́ owó ọbẹ̀ ló ṣòro mo rí kójú àwọn èèyàn kọ́rẹ́ lọ́wọ́ ẹnkálukú wá ń ṣe mọ̀hásábà ara rẹ̀ níbi tó kù sí sábàtì ẹ̀ráwọ̀ obìnrin aráwọ̀ ọkùnrin ẹjẹ́ káwọn pé ta bá mọ àǹfààní tó sọ fún wa yìí tínú wa fẹ́ fẹ́yàwó àbáàtà ti fẹ́ tí wa àǹfààní tó wà ń bẹ̀rẹ̀ ẹ̀san tó wà ń bẹ̀rẹ̀ ẹ̀ka mọ̀ pé ojúṣe ó wà fẹ́ ní kọ̀ọ̀kan wa ṣe kí kálukú wa náà ṣe mọ̀rọ̀ já ara rẹ̀ بل الإنسان على بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيرة ọmọ yẹn fún ara rẹ̀ wọn náà mọbi tó ń kù sí kíkàlùkù náà kí awòye síra wa àwọn ẹ̀kọ́ tá a fi ń fúnra wa kágbìyànjú tá a fi ń rí ṣe ká tẹ̀síwájú àwọn èyí tá a mọ̀ tó yẹ kó tó pàkíyèsí wa sí ká tètè yára máa ṣe lọ́kùnrin wa àti lóbìnrin wa àwọn ẹgbẹ́ pa mọ̀ tẹ́lẹ̀ náà ṣùgbọ́n látara ìdíkàtí kejì àmẹ́hẹ̀mbẹ̀ kalọ̀ tó bẹ̀ náà ṣe ẹ̀wárí tí áníkẹ́mi sọ yìí àwọn kọ̀ọ̀kan máa fẹ́ ń gbọ́ nínú àwọn èèyàn àwọn náà làwọn ta àwọn ọkùnrin tínú wọn mọ̀ ẹ̀dùn náà. ẹ àwọn obìnrin tí àwa ń bẹ̀ yẹn tv tí wọ́n gbé so ìró kan wá pé a ti súnmọ́ púpọ̀ jù pé kó ó má lọ jábọ́ so ká tún sẹ́yìn díẹ̀ díẹ̀ jọ ibẹ̀ yẹn ò gbà yín lóòótọ́ àmọ́ bẹ́ẹ̀ ti pọ̀ tó àmọ́ ẹjẹ́ á tún sẹ́yìn díẹ̀ díẹ̀ fúnra wa ká wá fi àyè lẹ̀ kó omi síbi yẹn torí àwọn ọmọ wa ká dẹ́kun nítorí àwọn ọmọ wa kí wọ́n lè máa fọwọ́ kàn án sọ á nìkan má padà bá yín tún kàn sí sọ ẹ dákun ẹjẹ́ á tún sẹ́yìn díẹ̀ díẹ̀ ó wàá tún kàn fún yín. gẹ́gẹ́ bí tí mò ń bá lọ àwọn ikọ̀ kan nínú àwọn ènìyàn làwọn ọkùnrin tó bá ti kà pé ká fẹ́yàwó ju ẹyọ ọ̀kan lọ àtẹ́ntó lè mójútó mọ́jẹ̀mú rẹ̀ àtẹ́ntó lè mójútó yóò fẹ́ gbọ́ àwọn ọkọ kan náà làwọn obìnrin wọ̀nyí fẹ́ gbọ́ àìsọ pé gbogbo wọn gbọ́pọ̀lọpọ̀ yìí fẹ́ gbọ́ mo ti jẹ́ pé òfin ọlọ́run ọba àlèkè ọ̀la ni ìyẹn ti máa ń tẹ̀lé rẹ̀ bá fòfin ọlọ́run ọba ni àtàádùd àfikà ń tàádùd zàwùjá káfẹ́yàwó jẹ́ ọ̀kan lọ àkọ́kọ́ gbọ́dọ̀ àtàádùd tẹ́lẹ̀ tá ń pè bẹ́ẹ̀ an ta bá nìkan tàádádà ẹ́ sọ́ra zàádàdìn yẹ pé ó di tó ló ń kà tí bá mú ilẹ̀ ọ̀kan ó yẹ ọ̀kan sí a lè ròyìn ẹ̀ pé ní kìtàbùn mùtàádìd torí pé mélòó ni ẹ̀yọ̀ ọ̀kan ni wọn tàbá fi kankun tàtún fi kankun ìgbà ìláwà ní alùkútùbù lèmọ̀tà àdídà ìwé tó ṣe kíní tó ló ń kà àyíká lè ròyìn kẹyìn ọ̀kẹ́ pé àlùmọ̀tà àdìd yẹn tó jẹ yọ ọ̀kan lọ ní bákanáà àzọ́ọ̀já àwọn ìyàwó látara gbólóhùn àzọ́ọ̀já ìyàwó tábà ka gbogbo ẹ̀kọ́ tó kọ́ lórí kíní zawujat ìyẹn ni pé láàbò tábà ní azawujù léde lárúbáwá lákọ láàbò ni ìyẹn ló bá bẹ́ẹ̀ pé azawujà tún tá a fi tá a sí a tún lè yọ tá a kóró mẹ́kọ́ jẹ́ azawujù tó jẹ́ pé ìyàwó náà ní ó lé kíní máa tu ìyẹn gan ó wà ní alukur'an nígbà tó náà bọ́ ọba àlékè ọlá ti ń sọ̀rọ̀ fún wa nípa ọ̀rọ̀ zakariya ọlọ́ni wa aslahana lahu zawja yẹn pé ìyàwó rẹ̀ tó ti dàgbà tọ́rọ̀ pé ò lè bímọ mọ́ àtọwà ṣe dáadáa fún tolúwa ń pọ̀ ẹni tó lè bímọ ẹ pé zawj lọ́lọ́run lò fún ìyàwó náà bí ẹ pé azawja tú a máa ń lò fún ìyàwó kọ̀tọ́ ní azawju a tó lè lò fún ìyàwó àti kíni àtọkọ bàbá lò bẹ́ẹ̀ nígbà tá a bá ka gbogbo ẹ̀kọ́ yóò di al-azwaj ìyẹn gan ló pọ̀ nù al-Qur'an illa ala azwajihim aw ma malakat aymanuhum wa azwajuhum ummahatukum. àyíká wa ní ta'addudu zawjat a tún lọ pé ní ta'addudu al-azwaj méjèèjì náà ló àgbàlérò náà lọ́wọ́ pé ta'addudu zawjat ekóbi náà wọ́n pé tàádúdú làtúwá àti kálọ́kọ́ sí ni kálọ́kọ́ púpọ̀ ó lè gbé ìrújú wá bẹ̀ ṣùgbọ́n wọ́n ní sàwùjá obìnrin kẹlá ń sikin là ń lò yí wọn fún. ẹ̀pẹ́ ká fẹ́yàwó ọjà ẹyọ kan lọ à ń pè ní tàádúdú sàwùjá. káwá fẹ́yàwó jẹ́ ẹyọ kan lọ yìí ìgbà wo ló ti bẹ̀rẹ̀ ẹ béèrè ilé ìlọ́wọ́ ara wa torí pé lẹ́nìí wọ́n lè fi báwa mùsùlùmí ẹ̀yìn tẹ̀ máa ń kóbìnrin jọ sọ́gbà tánábì dé ní kákó yàwó kó jẹ ọ̀kan lọ ló ṣẹlẹ̀ ní àbótiwà ti pẹ́ bàbá wo tàn láti pẹ̀lẹ̀ àrípẹ́ntì ti ń bẹ ni àwọn ànábì ọlọ́run tí wọ́n ti lọ àyẹ tó fẹ́ yàwó ju ẹyọ ọ̀kan lọ bí ànábì wa Ibrahim alayhi salam ó fẹ́ yàwó ìyàwó kan ló bí Ismail fún ìkan ló bí Ishaq fún ó fẹ́ Hajar ó fẹ́ Sara. bákan náà anabi wa Suleiman alayhi salam gẹ́gẹ́ ṣe wá nù riwaya al-Imam nínú hadithi Abu Huraira radiyallahu ta'ala anhu oní Suleiman sọ pé ní la àtòfánà lẹ́yìnlata alátìsíìnà ìmúra àtàn ìyẹn pé màá tọ̀ wá màá súnmọ́ obìnrin kàbí tìsíìn mọ́kàdí ní àtàkùn mélòó ni mọ́kà náìtì àádọ́rùn-ún àádọ́rùn-ún obìnrin òun súnmọ́ wọn àwọn obìnrin tí ń sọ ìkẹsàrà àtàwọn àwọn ìyàwó tó fẹ́ ni ọlọ́run sọ máa wọn kulluhunna fáàtì bí fáàrìsìn yujahid fi sabilillah tó yẹ pé ìkọ̀ọ̀kan nù wọn tó bá bímọ ọmọ yóò dàgbà yóò jẹ jagunjagun sójú ọ̀nà tọ́lọ́ àkẹ́bọ́lọ́ ti fún Suleiman lágbára tó fún lọ́lá ó tó bá débi ń sọ̀rọ̀ yìí kò sọ pé insha Allah

nínú àwọn àjọ tó ti lọ mr luhunud gẹ́gẹ́ bí àwọn India Pasin, àwọn China láwọn ẹ̀sán wọn tó ti lọ síwájú kọfidórí àwọn lárúbáwá àríkánú tọ̀ pé wọn mọ̀ fẹ́ àwójú ẹ̀yọ ọ̀kan lọ alimọ́mù tọ́bárí nínú tíra àwọn ńlá títí tààrí kò tọ́bárí wọ́n sọ mẹ́ pé ní inna rajula min Qurayshin èèyàn kan nínú àwọn Quraish kana yatazawwaju al-ashar afẹ́yàwó mẹ́wàá minan nisa nínú àwọn Quraish kánàbí tó dé ààrẹ tó níyàwó mẹ́wàá ẹlòmí afẹ́ mẹ́wàá awil akthar wal aqall àbí kó mẹ́wàá lọ àbí kó sì mọ́tò eléyìí ti wà ti pẹ́ kọ́lọ́n ọba àlùkẹ́ tó gbánadúrà Muhammad dé àìpé kèé ṣe nǹkan tó wà khas tó jẹ́ ṣàfáwà mùsùlùmí nìkan títí ti ń bẹ láti pẹ̀lẹ̀ ni láwọn ìlú ti wà yí náà kí ìsìláàmù tó mọ wọ̀lú kọ̀ọ̀kan láàmọ́ gbọ́ pé àwọn tí wọ́n ti lọ lọ́ba lọ́ba àtẹ̀ntì ìsọba wọ́n fẹ́ yàwó ju ẹ̀yọ̀ kan lọ eléyìí fi pé ní súnà kan tó kárí ayé ni tó sì bẹ̀rẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ ṣùgbọ́n nígbà tí islam dé nígbà tí islam dé ó fàwọn èèyàn lẹ̀ bá ṣe ń ṣe kó tó di pé ọlọ́run bọba àlekẹ́ọ́lá wá fi ìdèdè ọlọ́ba ń sọ fún wa nínú sọ́ràtù nìta ọlọ́ni fankihu ma tọ́ba lakum minan nìta ẹ̀fẹ́ èyí tó bá dáa tó jẹ́ halali tẹ́ẹ̀sì nífẹ̀ẹ́ sí tọ́ba tó dáa tẹ́yìn náà rí kó dáa rẹ́ lómi ìsìn nígbà tó bá fẹ́ àwọn tó ti wà lábàdé ó lè láti pẹ̀lẹ́ náà lòun ti láìkì ẹ̀ mo kàrí kó ní kíní ó ní problem mo ní kí kí n àtìsí ẹ̀ abọ́fẹ́ àtìsí yẹn ìyànà ọ̀tọ̀ fífẹ́ ọ̀tọ̀ yín tẹ́ dé fífẹ́ ni kó jẹ́ ẹni tá a ti kíní tá a nífẹ̀ẹ́ sí tí o bá ti fífẹ́ ní ẹ̀kúkú mọ́ fẹ́ tó bá ní ìdìrànlọ́wọ́ ràn án lọ́wọ́ sọ́nà ẹ̀mí ṣe túláàsì ni kó fẹ́ fífẹ́ nìkan náà fi ràn yàn lọ́wọ́ ẹ̀tọ́ bá da tó jẹ́ halal fún yín ní obìnrin ẹ̀fẹ́ mátìnà ọjọ́ méjì pàṣọláàpá àbí mẹ́ta wá rọ̀bá àbí mẹ́rin ibi tọ́lọ̀ ọ̀bọ̀ bá kàdé ni àìsàn ni àwọn tó pé ní mẹ́lọ́lọ́run wí ń ṣùgbọ́n mi tí wọ́n ti rọ́ǹgì ni pé tó wáyé pé mẹ́ẹ̀ tí wọ́n mutulaku ni lẹ́rù mọ̀kọ̀yáde ni tí wọ́n ṣe kí ni tí wọ́n dé mẹ́rin lọ́dún bùkọ́ tá a bá fẹ́ sọ pé mẹ́rin fi mẹ́rin láàsọ ṣùgbọ́n mẹ́ẹ̀tọ́ lọ́wọ́ ṣe kí ni olóńdè tó dé ọlọ́wọ́ bá lè kíọ́lá ní àríní kristum allah tàdélu tẹ́ ń bẹ̀rù pé ẹ̀ lè ṣe déédéé láàrin àwọn ìyàwó tó jẹ́ yọ̀kan lọ yìí fàwàhídà ẹfẹ́ yọ̀kan àwòmọ̀ mẹ́lẹ̀kàtì àìmánukùn àbí àwọn ẹrú yí tẹ́ ní ẹlẹ́mọ́ súnmọ́ wọn lẹ́ni tó bá lẹ́rú ní yìí tá a lè ní kò sí mọ́ǹsì àkẹ́lẹ́ gbogbo ẹnu sọ pátápátá pé kò sí lágbàáyé mọ́ni ṣùgbọ́n tó bá tiẹ̀ wà yóò kéré kẹ́ni tó bá ní ẹrú tí ó sì lágbájú kó fẹ́yàwó kẹ́lọ́ ẹni máa súnmọ́ ẹgbẹ́ èyí ni òfin tí ọlọ́run bọ́ba alékè ọlá tó gbá nínú alkọ̀ánì rẹ̀ yẹn ni alimamu shaukani nínú tíra àwọn fáfẹ́ ìkọ̀dér wọ́n ní iná azil aya wọ́n aya yìí tọ́lọ̀ ti sọ̀rọ̀ káfẹ́yàwó jẹ́ ẹyọ lọ lima kana fil jahiliya a ló ti pa ìtàwọn èèyàn ń ṣe nígbà jahiliya kẹsì tó dé ó ti parẹ́ pàfi awwalil islam àti tí wọ́n ń ṣe nígbà tí islam tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ kí ló ń ṣe min anna lil rajul an yatazawaja min al ahrar ma sha pé èèyàn ó lè fẹ́ ọmọlúwàbí kí èsẹ́rú ó lè fẹ́ tó bá kò ló ń kà ń gbà ṣùgbọ́n fáyà ìdé ayà yìí wá parẹ́ pé ó gbọ́dọ̀ ló ń kà fàkọ̀sọ́rọ̀ hùm àbílẹ̀ ayà alà àrùbà ayà yìí wá bá ọmọ lórí mẹ́rin fún wa pẹ̀lú àwọn mọ́jẹ̀mú tá padà máa kà fúnra wa. ilé fi hàn pé ní káfẹ́yàwó ju ẹyẹ òfin ta ni òfin ọlọ́run ọba ni. torí nu alukur'an ta ti rọ́rọ̀ ọ̀run táǹkì ta ti rọ́rọ̀ ọ̀rẹ́ náà láti rí òun náà. ẹwà rọ ìgbọ́lọ́wọ́ ọlọ́run ti ń sọ iye táàfẹ́ fún wa oríṣiríṣi ojú làwọn èèyàn fi wò ó pàápàá jùlọ ṣe fẹ́yàwó mọ́tíná méjì àwọn méjì méjì àwọn méjì wà tó láàfà tó wà òun yẹn lè lè jámù ẹ̀ tó bá fẹ́ méjì tẹ́ tó bá tó lágbára fẹ́ mẹ́ta sí párùbá tó bá tó lágbára fẹ́ mẹ́rin sí kí gbogbo ẹjẹ́ mélòó kó jẹ́ mẹ́sàn-án ẹ máa gbọ́ orúgbọ́kúgbọ́ ìlẹ́nu àwọn ènìyàn àwọn tó kọjá àlà ní ẹ fi mọ́tí láti tààjùd àwọn yìí kọjá àlà ọ̀rọ̀ káfẹ́yàwó ju ẹyọ kan lọ. a ti ráwọn mìí ní méjì méjì mẹ́ta mẹ́ta mẹ́rin mẹ́rin ọ̀nkẹ́wàá jẹ́ mélòó méjìdínlógún tó jẹ́ 18 a ti ráwọn tán pé ní ìtọ́lọ̀ fi ń sọ bẹ́ẹ̀ wa ni pé ó tú wàhálẹ̀ ká máa fẹ́ lọ bí la àwọn eléyìí ni bàbá délò bí ìdá ló ń ló tẹ̀lé ọlọ́run bọba àlekè ọlá ogún kàálẹ̀ ó sì fò dédé ìyẹn ló fàtọ́ yẹ pé ní anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó yẹjú ọ̀rọ̀ yìí fún wa mẹ́rin náà ni àwọn tí wọ́n fẹ́ yàwó ju mẹ́rin lọ láyé anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa Gailan ibn Salama àlè fẹ́ ju mẹ́rin lọ kẹ́sì tó dé a níyàwó mẹ́wàá ló wà lábẹ́ ẹ̀ fàkọ́ọ́lá láwù rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam anábì wa ń sọ fún gbà tó ti gba ẹ̀sìn pé ikhtar fi hinna arba ṣẹ̀fà mẹ́rin nínú wọn fàfárí sa ìrọ̀hún àwọn yòókù yọ̀ǹda wọn kama lọ ilé fi hàn àwọn tó ń fẹ́ ká tó gbẹ̀sìn tó ju mẹ́rin lọ nígbà tó ti gbẹ̀sìn ànábì wa Muhammad sallam oníkanmú mẹ́rin nu wọn kọ́dẹ̀ kọ àwọn yòókù lẹ̀. bákan náà tó náà tó ṣẹlẹ̀ oníkọ́ ìsìnkú sábẹ̀t ó aslam tu ó ní mo gba aslam wà índì sàmánì nísùwà obìnrin mẹ́jọ ló wà lábẹ́ mi gẹ́gẹ́ bí ìyàwó. فذكر ذلك لنبي صلى الله عليه وآله وسلم قال الله نبي صلى الله عليه وسلم قيس ومثابت يا أمي جمالني قلت وانو سلام باي النبي أولى نبي وان صفون كي خذ أربع منهن مماني ننوى مماني قف عمل يقول يلو ló nínú islam ààyè ọgbà yẹn kó fẹ́ yàwó ju mẹ́rin lọ. alimọ́n bùn kùdáàmà wọn sọ síra wọn ti ṣe alimugni wọn ní ilé ìfàlẹ̀ lẹ́hùr kìí ṣe wọn ọmọlúwàbí kìí ṣe ọmọlúwàbí ènìyàn wọn an yajma aksaro min arba zawjat min arba zawjat ní kéèyàn lọ fẹ́ yàwó ju mẹ́rin lọ tó wá ní ipò nígbò ẹ olórí ìlú kan lọ jẹ́ ni ọba àlú lọ jẹ́ ni àpá lọ́jẹ́ ọkẹ̀ fá mọ́ pẹ́yàwó lọ ní ẹni eléyìí tí wọ́n mọ́lú àbí èèyàn torí pé mẹ́rin náà lèyàn lè fẹ́ mọ́ àjímọ̀ àhálòlè ilmi alàzálìkì àwọn àfẹ́ẹ̀sì ẹnu kò lórí ilé o lè gbé ọ̀rọ̀ káfẹ́yàwó ju mẹ́rin lọ zindik ọbẹ̀ ti ni mẹ́rin náà ni ohun tí òun kalẹ̀ mọ́. náà látara ìdílé lára lọ pé kí wọ́n á ní ìdájọ́ kápẹ́yàwó jẹyọ kẹlọ nígbà tá a ti rí nu alukur'ani tá a ti èèyàn tó ṣe láyé ànábà muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú sọ̀hábà a tó wà já ìtù ni jumlatan lápapọ̀ fún gbogbo wa. ṣùgbọ́n indal afrod lọ́dọ̀ ọlọ́dọọdún kọ̀dí yakhtalifu al-hukm ìdájọ́ lè change. sáàmà sọ fún yẹn pé kọ́ fẹ́yàwó kejì ó ti dọ̀rọ̀ yẹn fún ẹ o a lè sọ fún yẹn bẹ́ẹ̀. tonti bọ́lá ń ṣe fìyọ̀ǹda lẹ̀ yìí a ti lè rẹ́ lórí pé broda lágbájá kó fẹ́yàwó kejì haramu ni fún ọ kọ́ àtẹ́bọ́ lọ́n ṣe lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ni ọlọ́n ṣe lẹ́tọ̀ọ́ generally ni ṣùgbọ́n lórí individual ìdájọ́ lè change nígbà tá a bá rí ìyàn kan lápèjúwe ó fẹ́ yàwó ó ti ń ṣẹ̀tọ́ rẹ̀ lórí ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí àwọn ṣéèkù wa ti sọ fún wa àwọn ọwọ́ rẹ̀ ń múṣẹ́ ó wá jẹ́ pé ẹni yìí obìnrin kan ò fẹ́ tó mọ́ kò fẹ́ tó tó yẹ pé ní kò lè rẹjú rẹ̀ ńlẹ̀ mọ́ ó ti bẹ̀rẹ̀ sí wòwò kú wò ṣètọ́ ni ti ń kì díẹ̀díẹ̀ àwọn orú èèyàn yóò lágbára ìnáwó láti fẹ́ obìnrin yìí inú kọ̀ndíṣẹ̀ tó tún dé tápàdà máa sọ àtà ẹni tó lè ṣe déédéé ni táti pé ìtí ń lo ìtí ń rí ọ̀nà ẹ̀sìn náà díẹ̀díẹ̀ àwọn àpẹẹpẹ irú wọ̀ yìí o ètò yẹn náà ni pé kọ́ ṣe kíni kọ́ fẹ́ ìyàwó mi torí pé wájibù ni fún irú ẹni bẹ́ẹ̀ ó lè haram fún èèyàn mi ẹni tó yẹ wípé ní èyí tó wà lábẹ́ rẹ̀ gan kò tí ì rí bọ́ kò tí ì fún bákan náà wọ́n kò ní kápá láti fẹ́ lómi ló fẹ́ kò sí tí ó tí ó fi ṣètò ẹ̀ a ní irú ẹni yẹn o haramu ni ó jẹ fún kò tó lọ fẹ́ lómi pẹ̀lú tìbí kọ́nà wíwá ní àwọn ẹ̀tọ́ kan nìyẹn orí ṣe fún mo fẹ́ fẹ́ nìkejì ẹ̀ẹ́sẹ̀nu táwọn Sheikh Abdul Barakat hafizahu Allah ta'ala tó ti bá wa sọ ní tó bá lágbára méjì èyí tí ò lè tẹ̀tọ́ tó sì lè kọ́ méjì kọ́ lẹ́nu kó máa lọ láti kí ni láti fẹ́ lómi ẹyọ ọ̀kan náà sì lọ níyẹn kì í sì fún ìyàwó méjì wàá máa wàá máa ná. sọ ayé pé ní ìfẹ́yàwó ju ẹyọ ọ̀kan lọ ìdájọ́ rẹ̀ lè yàtọ̀ látòdè èèyàn haram lọ́dọ̀ ẹni kejì mustahab ní tó dáa tá a fẹ́ kẹta tàbí tó yẹn lágbára láti fẹ́yàwó kejì àtìpẹ́ tó lè ṣe déédé ní ó sì lè kó rẹ̀ ń jánu kìí pé tí wọ́n wò kú o tábà ní àbúyá ó ti fẹ́ mọ rìn lọ́nà ìsìná ibẹ̀ nìyẹn afẹ́ fún tó bá fẹ́yàwó mi kò sí tó burú ń bẹ̀ náà àwọn okùnfà tí wọ́n máa ń fà báwọn àǹfààní táàrí ń bẹ̀ kákó méjèèjì papọ̀ kákọ́lọ̀ ọmọ yìí pé ní ọlọ́ọ̀bọ̀ ọba àlekè ọlá kò ní ṣe nǹkan lófin fún wa àbúkọ́ yẹ pàǹfààní wà ń bẹ̀. torí pé ibi tí obìnrin tó kọ ọ̀rọ̀ káfíyàwó jẹ ọ̀kan lọ ó bẹ̀lẹ̀ ní ayà gẹ̀rẹ́ kí ló tó wà ní ibi bínú tó fi yí dé ó bẹ̀lẹ̀ tó dídì kúfùrù. ọlọ́ọ̀bọ̀ tó bá ṣe lófin fún wa ká mọ̀ kódà wọ́n yẹ́pá àwọn fojú nira wo ọlọ́ni kútùbà aleikum lẹ́kìtàl wà wà kúrì ń lakùn ọlọ́ni kẹ́ jagun wọ́n yẹ́ tẹ́ ní fẹ́ jà wà á sa àn tẹ́kọ̀rọ̀ òṣè á fọwọ́ kẹ́rù ń lakùn. yóò ní fẹ́ tẹ́ ò ká yìí kò bá mi lára mu àbí ojú tẹ́mi fi wo oní báyìí kò lọ tó tó yẹ kó ń bẹ̀ lé oore yín wà wà á sa àn tó ṣe á fọwọ́ ṣàrùn lakùn àìwá ọmọ mọ́ fẹ́ káàkiri kaba sí ìdí báyìí tó yẹ kó tó bá rí bẹ́ẹ̀ aburú ló jẹ fún yín la ta'lamun ọlọ́run ló nímọ̀ ẹ̀yin ò nǹkan kankan. ìfẹ́yàwó jẹ́ ọ̀kan lọ tó ṣe lófin àǹfààní ló wà ń bẹ fún àwa ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìyẹn ló yẹ ká kọ́kọ́ mọ̀ nínú àwọn àǹfààní rẹ̀ tí torí pé lómi ó dúró téèyàn lọ́rùn pé kí ló ń fà á ní nǹkan yẹn ẹni kí ló ń fà á ní tó fi ní kí tòkò tó mọ́ kanlẹ̀ títí ẹ̀ka kan fi fèsì wípé sọ́nà ti ẹ̀ṣẹ́ lófin yóò ti tó láǹfààní kó làkà mọ́ máa ń fà mi. bẹ́ẹ̀ náà là á sọ lórí ọ̀rọ̀ káfẹ́yàwó jẹyọ kan lọ àǹfààní wa ń bẹ tó pọ̀ àwọn sábàbí oríṣiríṣi ló sì lè fà á sábàbí alákọ̀ọ́kọ́ òun náà ni pé ká ọpọlọ ń ṣe lófin torí pé ọ̀pọ̀lọpọ̀ àyẹ́ gbà pé èèyàn ò lè fẹ́ àwọ́ kejì àti kí ìkẹ́kẹ́ ṣẹlẹ̀ tóbìnrin bá fẹ́ mọ̀ pé ọkọ fẹ́fẹ́ àwọ́ kejì ó lè kọ́ péjì òkú pé ẹ̀dá kò tó mo ṣẹ̀yìn ni tó dìgbà tí ó sọ ọ́ sọ́nu lóṣù pé tí ìyàwó àkọ́kọ́ bá fẹ́ ni ìyàwó rẹ̀ ṣe fún ìkẹ́kẹ́ lè mọ́dé nǹkan tó dé náà ni pé ọlọ́run bọba lè kẹ́ láti ní gíní ó ṣe lófin èyí ò ti tó ẹ̀rọ gbogbo sábà bí yóò kúta bá ń kà kó lè wà lábẹ́ torí pé tán sábà bí ìbáṣẹ lọ ní kò rọmọ bí òkè tọ́lọ̀ bá ṣe lófin kọ́ lápèjì tó fẹ́ ọ mẹ́rin rọmọ bí sọ fẹ́ èyàn rọ́gbọ́n dá sí èyàn ó dò lórí bọ́lọ̀ ti gbé wá náà ni àwọn fámílì mi lè máa pe èyàn pé kí ló tọ́ fẹ́ fẹ́yàwó kejì fẹ́ ń jà ní àbíkọ́ máa sọ fóbìnrin ká ah, irú ẹ̀sẹ̀ wo lọ́wọ́ fi ṣe ọkọ bí àkọ́kọ́ òun náà ni pé ọlọ́run ọba àlékè ọlá o ó ṣe lófin èyí tẹ́ ló fi rẹ̀ àǹfààní pọ̀ ń bẹ. inú ẹlẹ́ẹ̀kejì nínú àǹfààní tá a rí pé ìgbà míì bá àwọn obìnrin lè pọ̀ kódà àwọn èèyàn máa ń sọ àwọn bó ṣe jẹ́ òótọ́ sí pé obìnrin ló pọ̀ ju ọkùnrin lọ wallahu a'lam ṣùgbọ́n tá a kàn mọ́ nípa anábì àmọ́fẹ́tà sọ́lá ń sọ nínú àmì ìgbẹ̀yìn ìjà anábì ní pàtàkì lù rìjàn àwọn ọkùnrin ó kéré jọjọ pàtàkì tòrò nìta àwọn obìnrin wà pọ̀ àwọn ọkùnrin ó kéré nígbà bá ń dìgbẹ̀yìn gbà àwọn obìnrin ó ṣe ni wọ́n pọ̀ àgbẹ̀tọ́kùnrin kọ̀ọ̀kan bá fẹ́ yàwó kan àwọn obìnrin lè ṣẹ́kùn lẹ̀ ìsìṣẹ́kùn wọn yìí láì ìdẹni tí wọ́n ó máa

inú tọ́wà bí ní pé obìnrin lè pọ̀ láwùjọ nínú tó máa ń lìdì sí o ní pé dọ̀ hayal hurub arrijal alal aglab tógun bá dé àwọn fíktìmù tó máa ń bá ogun lọ àwọn ọkùnrin ni tó bá ọkùnrin náà máa ń jagun àwọn nǹkan dáradára ọkùnrin ní máa ń ṣe sábà kàtì ẹ̀fà yà náà fi sàpèjúwe lógun ogun àwọn mélòó ogun jama nínú àwọn mùsùlùmí àwọn sẹ́mìtì ni òlérò fún àwọn kọ̀tàkọ̀tà gan wọ́n ń sọ iye obìnrin tó kú sógun yìí ọkùnrin náà máa ń sọ àwọn ìyàwó wọn kọ́ o ẹ̀ríkọ́ sábà náà lẹ́tún ẹ̀ lómi ìfẹ́ kó tán nínú àti kókó orúdà níbi ìfẹ́ nú ìyàwó wọn. nígbà tí alhárùbùl àlàmíyà àlùhùlà àwùsàníyà nígbà tó gun àgbáyé àkọ́kọ́ àbí kejì àsáàníyà táwọn ọkùnrin kú gan àwọn obìnrin lọ ń fún ìjọba wọn lọ́rùn kan legalize ọ̀rọ̀ tààdùd torí pé kẹwàá ńlẹ̀ látàwọn ọ̀rẹ́ ní fẹ́ wọn àwọn tẹ̀sẹ̀ wọn ẹni tí ó legalize ẹ̀fọ́ wọn jẹ́mọ́ káyípa òjò ìsìláàmù ni ẹkàlùkò ti máa rẹ nífẹ́ ṣùgbọ́n sọ pé ní èèyàn kan gbọ́dọ̀ fẹ́yàwó méjì nínú ìlú yìí ó wá ti pé àwọn obìnrin lára àwọn obìnrin lára yìí ẹlòmíì lọ ṣe kú ṣe máa pọ̀ láwùjọ àwọn ọmọ tó ń jù sí títì ó pọ̀ láwùjọ wọn ní ọkọ̀ wọn àrọ́kùnrin tí wọ́n ó ti mọ́ ìyẹn lẹ́fìrí pé anábà Muhammad sallá kí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ìyàwó rẹ̀ àwọn tí ní ìtọ́kọ wọn kú sógun ni bákan nínú àwọn tó lè jẹ́ tábàbí tátọ́ fi rí àǹfààní káfẹ́yàwó jẹyọ kan lọ ó ní tí a bá ní alkuwatul jinsiyya agbára súnmọ́bìnrin alkọ̀wíyà àṣẹdídà yìí tó lágbára tó yẹ pé obìnrin kan ò tó ọ̀nà tó fi lè tẹ́ra rẹ̀ lọ́rùn nígbà tọ́lọ́run bá ti fún lágbára tó ti lè máa ń tí yóò rọ̀ mọ́ káfẹ́yàwó jẹ́ ọ̀kan lọ tó lè múṣẹ́ ọ̀nà tó gbà pé lọ́rùn náà ni pé kó fẹ́yàwó kejì torí tí ò bá ṣe yẹn yóò lídẹ̀ síbi haram eléyìí náà tún wà láwùjọ àwọn tó yẹ pé wọ́n ní ìyàwó kan là ń fẹ́ fẹ́ tó yẹ pé lẹ́yìn ìyàwó lé wọ́n máa lọ ṣe zìnà ń ta ìkan náà afọ́ aṣàlàyé tó ṣẹlẹ̀ nílùú kan ní Europe sínú tíra ẹ̀ ọlẹ́ni yẹn ó fẹ́ yà ojú ẹyọ kan lọ níjọba wá gbámú wọ́n bá mú lọ ní ẹjọ́ lọ́yà rẹ̀ wá ń sọ mú pé ìtàtílẹ̀ fún wé ní kéèsì yìí ni pé àwọn ìyókù tó rí pẹ̀lú ẹ̀yẹ ìyàwó kejì kẹta yẹn láti pè wọ́n lọ́rẹ́ rẹ̀ tẹ́wọ̀n fẹ́ wọn ó bá yí kúrò ní fífẹ́ ó sọ wọ́n di kíní ó sọ wọ́n dọ̀rẹ́ anẹ́sẹ̀ wé ní kéèsì tòótọ́ alẹ́pàwọ̀ tó láwọn òfẹ́ ìyàwó kejì kẹta yìí àwọn gbapẹ́ yẹn lè máa ṣe kíní ó lè máa yọ̀rẹ́ ìyẹn ò sì Islam ìtẹ̀káfùlù àkàdán kò lọ́nù Islam kéèyàn máa tún lé ọ̀rẹ́ ẹ̀ta kóyàwó tó ti ní ẹni tí obìnrin kan tí ó tó tó sì ní kápá àti sẹ́mi tó sì rí lọ́kà ẹ̀kọ́ òun lè ṣe dédé ẹ̀tọ́ ni bukú fẹ́yàwó mi ara àǹfààní tó wà ń bẹ̀ ni tó tá ní kó mọ́ fẹ́yàwó mi ìnira ní òjẹ̀ fún bákan nínú àwọn sábàbí tí ẹ̀ tún lè fẹ́ fẹ́yàwó mi onímọ̀rọ̀dọ̀ ni mọ̀rẹ̀ àwọn ìzáwọ́já ìyẹn ni pé ààrẹ ìyàwó kọ̀dìyàkúnù mọ̀rọ̀dọ̀ mùsùlùmí ó lè jẹ́ ààrẹ tí kan lọ bẹ́ẹ̀ lórí padà rẹ tó ní stroke ní tẹ́yẹ̀ tí ẹ̀ lè súnmọ́ mọ́ ẹ̀rí tó sì gbà pé yóò wà lábẹ́ òun bẹ́ẹ̀ irú ẹniyẹn yóò tá nídi ìyàwó mi tó lè súnmọ́ ìyẹn náà ni wọ́n bá wa sọ lẹ́ẹ̀kẹ́ tó bí nípa pé ẹ̀tọ́ òun lòó jà fún ìwọ́n tó yẹ kó ti rẹ̀ ò lè dìde ọtún ní ẹ̀tọ́ ẹ̀ gbọ́dọ̀ fẹ́lòmí ẹ̀tẹ́ nìyẹn náà padà wálé kúrò lé tọkùnrin láti gbà mọ́ra kó fẹ́lòmí ààrẹ ilé sóbìnrin àbíkọ́jẹ́ pé ní ara rẹ̀ lẹ ìsúnmọ́ kò lè gbàmọ́ra púpọ̀ ọ̀kan lè fẹ́ lómi nítorí ẹ̀ inú àwọn ọ̀nà tí wọ́n ń lìdì sí káfẹ́yàwó kejì kàlélé iná àti tó obìnrin ó lè wà láwọn ti fẹ́ṣẹ̀ kan bí kó jẹ́ haid kó jẹ́ ti ń ṣe haidọ̀ lọ́wọ́ kó jẹ́ nufasa kó jẹ́ ti ń ṣe nifasi lọ́wọ́ tó ṣẹ̀ bímọ tẹ́ pé lásìkò yẹn èèyàn ò lè súnmọ́ ẹlòmí ìdẹ̀rẹ̀gẹ́ bọ́lá ń ṣe dá ó ní ẹjọ́ tó lè ní sùúrù dá ètò lè fi tẹ́ra rẹ̀ lọ́rùn lásìkò yẹn náà ni pé kò níyàwó mi lópin ìgbà tó yẹ pọ̀ kọ̀ǹdíṣẹ̀ tó rọ̀ mọ́ kó fẹ́ yàwó jẹyọ ọ̀kan lọ tó wà fún bákan náà ni wọn sábà bí pé kéèyàn ní rọgbọbátú fi ìjábìl kẹsàtìl àwùlád kéèyàn ní ọkàn fóun fẹ́ bímọ púpọ̀ kò ní tó takò ní ẹ̀sìn ká ní ọkàn pa fẹ́ bímọ púpọ̀ torípa níbi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ń sọ fún akẹ́ni tazawwaju liwaduda liwaluda ẹsẹ́ ìyàwó tẹ́ tó lè bímọ gan sẹ́yìn máa ń kọ́ ọmọ mọ́ra ni èyí kọ́ mọ́ra ṣùgbọ́n ọ̀gá irú àwọn tó bá rí báyìí mọ́sá máa ń bímọ mo yọ ọmọ kékeré ni ìyẹn ò wá pọ̀ mọ́ abẹ́yìn ò lè fàgbàlagbà tí ò lè bímọ mọ́ o ṣàgbọ̀yé anábì ní fa inni mukafiru bikum li umama yawma al-qiyama torí pé lọ́jọ́ ọ̀gbìn di mo fẹ́ fi ń ṣe fáàrí anábì ká pọ̀ yẹn ló wọ́n nínú hadith ibn abbas nígbà tó ń dá àwọn ìjọ wátá nẹ́bí rí wọn lẹ́yìn ọkọ̀ kan lọ́ra nẹ́bí kan èèyàn kan lẹ́yìn ànẹ́bí kan èèyàn méjì nígbà tó tí musa dé pẹ̀lú àwọn èèyàn inú ànẹ́bí dùn pé ah, káyọ̀ lè gé èèyàn mi pípọ̀ yẹn ó wu ànẹ́bí àwọn àtọ́gbà rẹ̀ pé àwọn èèyàn rẹ̀ kọ́ musa àtàwọn èèyàn ni wọ́n sì wá ká èèyàn tó pọ̀ dé tí ó ló ń kà làwọn èèyàn tiẹ̀ rè àwọn seventy thousand wà nù wọn tí wọ́n wà lùjẹ́ ó ní pé pípọ̀ àlùmọ̀ anábìsẹ́ kí ni ó fẹ́ ẹni tó bá lọ fẹ́ bí wọn púpọ̀ ó níbi tí ẹ̀rọ kan lè dìde tí ó ti ṣe kí ni tí ó ti rẹ̀ ọ̀rẹ́ àkànlọ́ máa sọ pé òun sọ ọmọ fọ́tì mo fẹ́ bí <laughs> <laughs> gbàtà ajá náà ẹni ló sọ̀rọ̀ ẹ̀fọ́ pé ẹ̀hún tó ẹlòmí ń bọ̀ lẹ́yìn ìtumọ̀ ẹ̀ nìyẹn. àníbi fẹ́ bẹ́ẹ̀ táwọn ní àwọn mùsùlùmí láìkè kán máa bímọ kéèké bù ti rí wọn tọ́. gbẹ́lómi lè wọ́n kẹ́ àwọn mùsùlùmí kára máa bímọ fi ń bú àìbí ẹ̀kọ́ ni ara náà ti kàn bí ma lọ ní kọ́nà àtàjẹ́ kan máa rí wọn tọ́ so èyàn máa ń lójú kòkòrò eléyìí náà lókun gbà tí yẹn ní kápá ẹ̀pá ń dé pẹ̀lú kápá ànábì ló ń fẹ́ bẹ́ẹ̀ so àwọn sábàbí ó pọ̀ tó sì láǹfààní ní àwùjọ yóò rìdíùsì kí zìnà pọ̀ yóò rìdíùsì kí ìmọ̀ ẹ̀yẹn ni a lè pẹ́pọ̀ bákan náà àwọn almutallaqat àwọn tó ti kọ́ọ́lẹ̀ lóbìnrin wal aramil àwọn tó ti jẹ opó wọ́n lè máa rẹ́ ní ìfẹ́ wọn tó rí pé bá wo lọ sùn tẹ bá rí mutallaqo obìnrin tó kọ́ọ́lẹ̀ tó fẹ́ fẹ́ ọkọ mi nínú mẹ́wàá ó fòrò kẹ́ tó ẹn tọ́kọ rẹ̀ bá ti kú ta bá mú mẹ́wàá jọnu ti wọn náà nínú bóyá nu mẹ́wàá ẹ̀rí méjì tí ó fẹ́ tí ó já àkọ́kọ́ mi tí ó padà lọ bí ẹlẹ́ẹ̀kejì àbí kíni ẹlẹ́ẹ̀kẹta ni ó fi hàn pé táàbá tábá dínà káfẹ́yàwó jẹ́ ọ̀kan lọ gbogbo àyínlẹ́ yóò kàn wá ń lẹ̀ ní láì ní rẹ̀ ní ìfẹ́ in fact nínú àṣà ti wà gan kán bàbá tó máa gbẹ́sì yẹn tó ti wà ní ìyẹn nìkan nínú àwọn àfáànsọ ó fi ló kàtà pẹ̀lú ẹ̀lẹ́ lárúbáwá ó ní báwọn èèyàn ṣe ń kẹ́kọ̀ọ́ sí sán lajú síta ní ìfẹ́yàwó méjì ṣe gíní ní kéré sí ọ̀rọ̀ kí wọ́n yẹn ṣe ń lajú kí a níyàwó ju ẹyọ kan lọ náà mọ́sára kan wá rí pé ṣé ká fẹ́ ìyàwó jẹyọ ọ̀kan lọ tó nìpínlẹ̀ ni náà wọ́n fọ́n tí tó lọ bẹ̀ nínú àwọn àǹfààní rẹ̀ òun náà ni hadithi kan tí àwọn sheikh wa Abu Sufyan tí wọ́n sọ lẹ́ẹ̀kan ó wà ní Sahih Bukhari tí Ibn Abbas tí eh, Sa'id ibn Jubair kan náà àgbà àwọn tàbí ló gba hadithi yìí wa. ó ní bí máa sọ fún pé hálítàsà wájú tó ti fẹ́yàwó ó ló sọ fún òtí fẹ́yàwó ó ní bí wá sọ fún pé umma nisaa tó gbé tó dájú nínú umma ilẹ̀ tó ní ìyàwó ju ẹyọ ìyẹn láà fi lọ pé èwo ló wá lọ́lá jù sí kí èyẹ bá mọ lórí ẹyọ ọ̀kan ni àbí kó fẹ́ ju ẹyọ ọ̀kan lọ. àná ìtọ́ ní kẹ́yìn bá mọ lórí ẹyọ ọ̀kan a pé ìfẹ́ jẹ ẹyọ ọ̀kan lọ kọ̀ǹdíṣẹ̀ tó dé àwọn ẹlẹ́ má rí àtàrọ̀ míì tí wọ́n sọ. àwọn tó ti ní kẹ́yìn fẹ́ jẹ ọ̀kan lọ ó nípínlẹ̀ nítorí pé ibi tọ́lọ̀ ti gbénu fáǹkì ìhú máa tọ́ bà lákùn mínà nìsá mọ́sìnà wà tòlá tàwàrùbá. a ni àtàádùdù lọ́lọ́ ti gbé fàyín ní kí tó tẹ́ bá wá lágbára aláàlá àtàádìlú láti ṣe gíní láti ṣe déédé fàwà ìdà ní kẹfẹ́ yọ̀kan ayé pé ni mọ́ mú yẹn padà sórí ẹyọ̀kan ẹni pé àpèjúwe bẹ́ẹ̀ kó pọ̀ nu ọ̀rọ̀ ṣẹ̀rí àtọ́lọ́ tọ́pìnlẹ̀ tí ó wà á di pé tẹ̀ bá lágbára ẹ̀ṣẹ̀ báyìí nínú ọ̀rọ̀ àwẹ̀ ọlọ́run ká gbàwẹ̀ ọlọ́run ọmọ nǹkan náà ń kún mọ̀rí dán Sa'id ibn Jubair tó ní ibn Abbas sọ fún ẹ pé ní kó lọ fẹ́yàwó torí pé ní tó lọ́lá jù nínú àlùmọ̀ yìí òun náà lẹ́ni tí a kọ̀ níyàwó. mú kan a fi ti sáwọn alìhànábìlà àwọn tó wà lórí ìlànà alimọ́sábùlì hàmbálì ẹni tí èèyàn bá lè kó ń janu àwọn kan sọ mẹ́ pé tí bá lè kó ń lórí ẹni kó bá wọn lórí ẹyọ kan ṣùgbọ́n àwọn tán ní kó jẹ ẹyọ kan lọ òun nìpẹ̀lẹ̀ akọ wallahu alam náà nígbà tá a ti wá mọ̀ pé tó wà ní òfin wa ni. <laughs> náà nígbà tá a ti pé tó wà ní òfin wa ni ọ̀ kọ̀ǹdíṣẹ̀ wa dé eléyìí ló wá ṣe pàtàkì fẹ́ni kọ̀ọ̀kan wa afẹ́fẹ́ yàwó kejì afẹ́fẹ́ kẹta afẹ́fẹ́ kẹrin àwọn mọ́jẹ̀mú olówà fún àwọn mọ́jẹ̀mú iṣẹ́ rẹ̀ tó àbára tó mọ́jẹ̀mú tàtàkọ́dàmù ala al-fi'l ash-shurut tàtàkọ́dàmù ala al-fi'l mọ́jẹ̀mú lákọ̀ọ́kọ́ rí kátó ṣe kíní kátó ṣiṣẹ́ torí kọ́fẹ́ àwọn méjì tán lọ́sẹ̀ àmọ́ àbí máa yá iná ọlọ́run ti fi mọ́jẹ̀mù yìí lélẹ̀ ọlọ́ni tẹ́ ẹ̀ bá lágbára fàìní hifton allah tàdílù tẹ́ ń páyà pé ẹ̀ lè ṣe déédé fàwàhídà ẹfẹ́ yọ ọ̀kan ayé pé nínú mọ́jẹ̀mù gbòógì tí ẹ fẹ́ ń fẹ́ àwùjẹ yọ ọ̀kan lọ òun náà ni àlàádù lórí àwọn ìyàwó tá a bá ń fẹ́ ọba níyàwó méjì ká ṣe dédé tàbá níyàwó mẹ́ta ká ṣe dédé láàrin wọn tọba ti pé mẹ́rin náà ká ṣe dédé dédé níbi almabit ibi tán máa sùn ọ̀nìgbé kan sílé wọn kọlọ́rọ̀ ó gbalé fóun kọgbà fún àwọn yòókù bákan fìtọ̀hán níbi jíjẹ mú wọn àbí níbi alkiswa níbi wíwọ̀ wọn lásọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torípa níbi wa Muhammad asọ́lá ń sọ fún wa pé ní man kana lahu muratan ẹn tó bá níyàwó méjì famala ila ihdahuma tó wá fi fẹ́ gbẹ ọ̀dọ̀ ẹnìkan bẹ́ẹ̀ tó wà nílẹ̀ tẹ́lẹ̀ ni àbí tó ṣe ẹ̀fẹ́ jaa yawmal qiyamati fàṣíkúhù máa ìlú ìyẹn pé lọ́jọ́ ọ̀gbẹ́ndẹ̀ alìkìyàmọ̀ bó ṣe fìyẹn náà ní òwò tẹ́gbẹ́ irun tó ṣe láyé náà ní ó jẹ́ ìyà fún alìjàsá min jinsil amal irun tó ṣe náà láti jẹ́ níyà ìyẹn náà ní ṣe déédé lọ́jọ́ ọ̀gbẹ́ndẹ̀ alìkìyàmọ̀ fẹni tí ò ṣe déédé láàrin ìyàwó tó fẹ́ káì ṣe déédé láàfi mọ̀yàn lólùpáyà ọlọ́run ìdílú ó aqrabu lit-taqwa ẹ tó bá jólùpáyà ọlọ́run yóò máa ṣe déédé lórí tí bá ń ṣe tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn yóò ṣe déédé tó bá níyàwó méjì yóò ṣe déédé láàrin wọn ẹwà rí déédé rán sọ̀rọ̀ rẹ̀ yìí ó pèsè ẹ̀ka méjì àwọn àlàádìlò lè mọ̀kùdúrò àléyìí àwọn kan wà téèyàn ní kápá lórí ẹ̀ fil àṣíyá ìlmọ̀díyà níbi àwọn nǹkan kánáwó ṣe déédéé ṣe mẹ́wọ́n káwọ́ àwọn obìnrin lásọ ìṣedéédéé ṣe ṣe ń bẹ̀yẹn ẹlẹ́ẹ̀kejì ni àlàádìlò gẹ́rù mọ̀kùdúrò àléyìí àwọn èyí téèyàn ò lágbára ìlọ́lọ́wọ́ bá lè kẹ́ọ́lá ń sọ fún wa nínú Qur'an pé wà látẹ́sẹ̀ fi rú ẹ̀ntà àdílú bẹ́ẹ̀nà nìsá ẹ̀ lè ṣe déédé láàrin ọmọ obìnrin wà láwọ́ àrọ́sù kọ́lá bẹ́ẹ̀ gbìyànjú pé bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tẹ́ tẹ́wàá sí ẹni tá a ti pàkì táyà sí mọ́. wọ́n ní bóra àti lè ṣe déédéé yìí òun náà ní fil mahabba wal maylu li qalbi wal a ní níbi ìfẹ́ tó wà lọ́kàn ẹni àti pé ọkàn lè fi kọ́dọ̀ ẹnìkan jẹ́ ẹnìkejì lọ ibẹ̀ yẹn ń déédéé sọ̀rọ̀ síbẹ̀. tó jẹ́ pé ní ibi tá a ti gbọ́dọ̀ ṣe déédé agbọ́dọ̀ mójútó bẹ́ẹ̀ àwọn ibi tí ó wá ó jẹ́ tọkàn àmọ́ ń fàyí náà mọ́ ni kìí ṣe pé ọ̀rọ̀ ìyàwó nìkan àwọn ọmọ tá a bí náà tó ní a ṣe déédé láàrin ara wọn a lè fẹ́ràn ìkẹjù kan lọ yẹn wa Yakubu alayhi salam anábíwá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n bí anábí ń jọ kan pé nípa tí ènìyàn tó nífẹ̀ẹ́ sí jù anábí ní Aisha òkè yàwó Aisha ni ẹ̀kọ́ anábí tó lé jáde ńgbà tó bí anábí sí ní ẹ̀yàwó míì pé kẹ́ ẹ̀rọ káwọ́ yẹ kẹ́ ẹ ṣe dédé kẹ́ nífẹ̀ẹ́ anáàdọ́gba wọn sọ̀rọ̀ tó lọ́rọ̀ pé ìfẹ́ tọkàn ìgbélẹ́jìnú pé bó ti ara lọ́kàn náà nípa máa fi áàtì síta èyí tó fẹ́ràn yóò fún lóúnjẹ èyí tí ò fẹ́ràn kò ní dé gíní kò ní fún lóúnjẹ yóò ṣe wá àti fún pé ẹ̀sà máa fara mọ́ bẹ́ẹ̀ ni tó fẹ́ràn kò sọ bẹ́ẹ̀ fóun èyí tó fẹ́ràn yóò fún lásọ yóò wọ̀ lásọ èyí tí ò fẹ́ràn kò ní dé gíní kò ní wọ̀ lásọ eléyìí ó ti gbé lójú bẹ́ẹ̀ ọkàn ni yóò ń gbọ́dọ̀ wà ṣùgbọ́n àwọn ẹ̀tọ́ déédéé ní gbọdọ̀ ṣe láàrin àwọn obìnrin náà àwọn ṣékọ́ Abdul Barakat Hafizahullah ta'ala wọ́n bá sọ̀rọ̀ kẹlẹ́ẹ̀kan nípa déédéé ìyẹn ló jẹ́ kí n lọ rí pọ́ìntì pé ó yẹ ká ṣe fárúkú alifárúkú bayna al-adli wal-musawat pé ìyàtọ̀ wà láàrin déédéé àti dọ́gba kí nǹkan ṣe déédéé àti káṣe kíni káṣe dọ́gbadọ́gba torí pé bọ́ bá ṣe dọ́gba dọ́gba ń ní olè má ṣe déédé lápèjúwe ẹni àti bá ní ọmọ wa àbí ọlọ́mọ kan ó dẹ̀ bẹ̀rẹ̀ nursery school ni ní iye tí wọ́n ń san bẹ̀ ìkan lọ yunifásitì tó jẹ́ private ó tó ń san ṣé iye kan náà wà fún wọn tó bá fẹ́ ṣe kó jẹ́ iye kan náà wà fún wọn afọ̀n tó bá ṣùgbọ́n déédéé ni pé n tí ń kálukú wọn ní ìdíwá sí kí ni wàá fún. kò fẹ́yàwó kan ọmọ lárúbáwá ni àbọ̀mọ òyìnbó ó ní tó máa jẹ. òṣìṣẹ́ kan ti nàìjíríà òun má mọ̀lá jẹ́ǹtì ẹ̀ gbogbo tó parí àmàlà àti tó fi jẹ́ five hundred. oúnjẹ tó mọ lárúbáwá máa jẹ ó kéré ní yóò nẹ́sìkì ni five thousand wọn ni déédéé náà láti o five hundred náà ni òun náà pé torí pé ẹni àti déédéé ẹ̀yẹn náà ń sọ fún alẹ́ tó bá ti lọ yàn kan bì kan déédéé tiẹ̀ ó ń déédéé déédéé tiẹ̀ ọkùnrin ní òkè náà wàá gbé fún wọn àbọ̀ ọmọ lọ bí ọya ẹ̀rà ọfẹ́ ìtó ọfẹ́ ìtó ga náà náà. ìjáàbù fún àwọn méjèèjì kó ti balẹ̀ kọ́ ní kíkèjì wa pé ẹ̀yà alágbájá ọ̀pá mélòó làwọn lò ọ̀pá mẹ́fà tó táwọn ọjà rẹ̀ tó sara eléyìí ni ó kúrú yìí tó lọ̀pá mẹ́rin wá ní ọ̀pá méjì yóò kú gbọ́dọ̀ gbà ní kó lè kí ni kó ṣé dédé lọ oúnjẹ ó jẹ́ dédé nìkan fún ẹ́ tó mẹ́sẹ̀ mùsàwátù ní dédé ṣùgbọ́n kò ibi ó tó kálukú wọn àti kò tó wà eléyìí ní inú dédé tí yẹn kíyèsí a ń bi ìmọ̀sùn lọ́dọ̀ wọn náà wọ́n máa sọ fún ìyàwó tó ti fẹ́ pé ah, ọmọ bá ọmọ rẹ ọmọ kódà kó jẹ́ seventy years ọ̀sẹ̀ afọ́mọ 20 years ọ̀hún máa sùn déédéé lọ́dọ̀ wọn ni o. anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam láàrin ìyàwó ẹ̀ ó ṣe déédéé àná ìfẹ́ dàgbà bí àwọn ọmọ sálámà eh, Zainab bintu Khuzaima Sauda bintu Sam'a àwọn èèyàn àgbàlagbà ni wọ́n tó bí ìyàwó Aisha gan ìyàwó Aisha ṣùgbọ́n ànábì àbúrò sọ́lá oorun wọn bákan náà ni títí yàwó sáúdà fi wá rí kàn ti dàgbà wọ́n á dunú ẹ̀tọ́ wọn lẹ̀ ìtọ́jọ́ ṣéèkì wa ń sọ fún alẹ́ kan nìyẹn lẹ́ẹ̀fẹ́ tààtà tó ṣe yẹn kákọ́kọ́ kó má mọ fíìlì bákan lọ́dọ̀ tó jẹ́ jẹ́ mi tọ́lá yóò tún fẹ́ràn yẹn sí ọkọ̀ tí ò

ó ti dàgbà yẹn ò lọ àti tó bá jẹ́ fẹ́ lẹ́ àfìgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ ìyàwó tuntun tó jọ lọ́mọdé àlejò méje lọ́dọ̀ tiẹ̀ tọba tó wá lò tán àtùmọ̀ sọmù lọ déédé wọ́n bá ti fẹ́ máa pín tó bá jáde lébọ̀ ní jọ mẹ́ta tẹ̀léra wọn tó bá ti pé ọ̀lẹ́ máa pín ọtí ẹ̀lẹ́ máa pín kọ́ dáadáa ní kọ́ máa pín ní déédé àfẹ́ tó bá yọ̀ǹda tiẹ̀ sẹ́nì kejì so àwọn eléyìí nínú nǹkan tí a gbọ́dọ̀ gbọ́yé nípa déédé ni ọ̀rọ̀ déédé yóò ṣe pàtàkì òun gan ló kún fà gbòógì tó de ọ̀rọ̀ káfẹ́yàwó ju ẹ̀yẹ kan lọ wọ́n ní ẹni tó fẹ́ ọ̀jẹ́ ọ̀kan nígbàtà ní ṣáàrìtù ní déédé tí ò sì tí ìfẹ́yàwó ṣáàrìtù yẹn ti gbọ́dọ̀ ní bóòlù yẹn ti fẹ́ mọ̀ kó fẹ́ ṣe déédé torí pé kọ̀ǹdíṣẹ̀ kéèyàn tó èyí tó rò lọ́kàn yẹn tíọ́rì ní tọ́ba olú pírátíkà tán ó lè yàtọ̀ àwọn àfáà tó bò láti mọ̀ pé yẹn kan ní déédéé dáàbò ẹ ọ̀lẹ́fẹ́ yàwó kejì a ní àwò galaba tó bọ́ọ̀lù máa ń gbé tó bá lékè ọkàn wá tó bẹ́ẹ̀ ní ṣe ń ṣe yìí abóyá bó ṣe máa ń wùwà wọn ìyẹn ló sọ pé ẹni tó bá rẹ̀ pé òun o òun ò ní kápá déédéé ẹ̀rí ọ̀yà jùlẹ̀ kìí ṣe pé nígbà tí ó bá fẹ́ tẹ́lẹ̀ kẹ́ àmọ́ kọ́ déédéé ọlọ́sàánú wa lọ kọ́ ni kó tó fẹ́yàwó. bákan náà nínú àwọn kọ̀ǹdíṣọ̀ tí ó tún ṣe gbòógì náà kí ni àwọn nǹkan yìí òun náà ní aljima ìsúnmọ́ obìnrin ọlé wà nílé ẹnì kẹ́kọ̀ọ́ mọ́sùnmọ́ kọ́sì wà nílé ẹnì kejì kọ́sì kí ni ọ̀sùnmọ́ torí pé òun lè máa tọ́mọ lọ́wọ́ tó wọ́n fẹ́ jà fún dédé bá ń ṣe àátúmẹ́ni tí àbúwà nù nífàs sáàtúmẹ́ni tí ṣe nífàs ni ẹnìkan lè máa ṣe háìdọ̀ lọ́wọ́ ṣùgbọ́n ìṣe idol lọ́wọ́ rẹ̀ fáà ní súnmọ́ kò mí nìfẹ́ ká mọ́ fún ní ẹ̀tọ́ rẹ̀ àwọn àfáà tó pé àlè ń ìmọ̀ wà pẹ̀lú ara ní káfara ro rẹ̀ ní gẹ́kọ́ rí yẹn ìyẹn nìpìnlẹ̀ kéde ká súnmọ́ rẹ̀ ni ìsúnmọ́ rẹ̀ lomi lẹ̀ lomi ń gbọ́yé níbi ọ̀rọ̀ dédé ní òfin ṣe dédé obìnrin míì ó lè rẹ̀ kẹ́ ẹ má lè súnmọ́ mọ́ tó bá sì wà lábẹ́ èèyàn o èèyàn máa fóònù ẹlẹ́tọ̀ rẹ̀ àfi tó bá jẹ̀tọ́ yìí lẹ̀ lóko tó dédé wọnú bóòlù á fi súnmọ́ obìnrin sí. bákan náà a lè lò sílé ẹnìkan lọ́sàn-án yẹn làbọ̀ ló pé dédé tá à ń sọ oorun sùnsùn lálẹ́ ló ti pàtàkì oníṣọ́ọ̀bù ń bì kan nìyàwó yẹn náà ń gbé bóyá olùkọ́lé òfin ṣọ́ọ̀bù síbẹ̀ ìkejì ń gbé ọ̀nà bóyá ọkọ́lé kejì síbẹ̀ alùkọ́mọ lọ́dọ̀ méjèèjì ṣùgbọ́n mi tọ́ ti ní ṣọ́ọ̀bù lọ́sàn orílẹ̀ ẹgbẹ́ kọmọ lọ́sùn sí ibẹ̀ kó jẹ́ kọ́dẹ̀ kọ́ lọ́sùn lálẹ́ ṣùgbọ́n alìmọ̀bíìtù kásùn lálẹ́ dilẹ̀ mọ́ dèdè ibi tó wà nìyẹn bákan náà alìlọ́dún àyókù náà ẹ̀rí kádélé wọn síwájú ká tó lọ́dọ̀ ẹni tásùn gẹ́gbẹ́ṣẹ̀wánú lànà nígbà mọ̀ṣọ̀rọ̀ sọ́lá ó délé gbogbo ìyàwó rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ó sì súnmọ́ wọn gbogbo wọn pátá kó tó wá padà sọ́dílé ẹni tí ó lè kí ni tí ó sùn obìnrin ò lè gbé gidi náà pé ìgbà tó yẹ kọ́dọ̀ mi lẹ́sùn kí ó tẹ kọ́dọ̀ ya lágbájá ìyẹn lè débẹ̀ kò sí tí ó burú ń bẹ bákan náà nínú àwọn kan tó jẹ́ gbòógì tó jẹ́ sábàbí àbí sharp condition tá a fi máa ń fẹ́yàwó jẹyọ kan lọ onílẹ̀ al kéèyàn lè náwó kéèyàn lè náwó torí pé ìnáwó yóò ṣe pàtàkì gan wọ́n ti bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ síwájú ọlọ́run bá ọba àlekọ́lá ní pàlìyẹ̀sáfìsì lẹ́dínà làmúyẹ́jìdò nìka àwọn tán tí lágbára láti fẹ́yàwó káyà máa kóra wọn jánu nínú ìjánu tó kóra wọn onítọ́wà náà hadith abdullahi ibn mas'ud tánàbìnrin tí ó bá ti lágbára kó máa gbàwẹ̀ hátà yògàníyàhùnmọ̀lá omin fadìlì tọ́nà ó fi rọ̀ wọn lọ́rọ̀ ọ̀ nífẹ́ tọ́kọ́ ní àtẹ̀bẹ̀rẹ̀ fowó àtẹ̀bẹ̀rẹ̀ fún táti máa tọ́ wọn rárá ní tó tilé fi tọ́ wọn lọ́wọ́ ìtọ́ a mẹ́ta àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì onírúpé ní ìṣedédé ta lóun náà lókùnfà gbòógì láàrin níbi kéèyàn fẹ́yàwó jẹyọ ọ̀kan lọ yìí ìṣedédé yìí ọ̀dọ̀wọ̀ ẹni tó fẹ́ fẹ́yàwó eléyìí ṣe pàtàkì kakura àjọ pé àwa là ń jà ni tí ọkọ rẹ̀ bá fẹ́ dé kíni fẹ́yàwó kejì gbogbo rẹ̀ náà lágbọ́ fún ìṣẹ̀lẹ̀